والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في قضائه صلى الله عليه وآله وسلم القصاص في كسر السن ọbẹ̀ sọ̀rọ̀ ìfúnra ẹnu ọ̀gbọ́nlá yìí nípa ìdájọ́ ìlú sallallahu alaihi wa sallam pé nígbà lágbàfọ̀ lórí ìdá tẹ́nìkan dánìkan lé ẹ̀ka fún àwọn mẹ́rin ọ̀kan ní ẹ̀rẹ̀ kí ni nǹkan ká fẹ́ fún un láti kọ́ fọwọ́ yín àbá gbà fún ànábì sọ̀rọ̀ bá àlọ́ sọ̀rọ̀ ó fi hàn pé nígbà la gbà fún nítorí pé eyín kan ò jọ eyín kan eyín kálukú fífẹ́ ku rẹ̀ lọ́nu àwọn amúkẹ́rùgún bí wọ́n bá sì kú lọ́nu ẹnu ìfẹ́ wò ìwọ ọ̀fẹ́ nǹkan kan fọnú tiẹ̀ ọ̀fẹ́ kẹ́nu rẹ kọjá tarúgbó kí ló dé tó wàá fi sábà bí àtẹnu mi lẹ́yìn wọn ní sàfihàn ìbùkún àti wọn fi ẹni ẹgbàá ọ̀rọ̀ tí Anas ibn Malik radiyallahu anhu tó gbà ọ wípé ọmọbìnrin kan. تدنا النظر تجي أما هي الربيع ربيع أبا أربن كالتي فكفرت سمها وفتنا سبيل ọ̀sẹ̀ ìyìn onítàn ẹ̀yin mọ̀ pé bá a ti ṣe dùn láàmà yìí ọlọ́run ti dá wa dá ọwọ́ kò ká mójútó dídá tó dá wa dá ni lọ́pọ̀lọpọ̀ gbà kí àwọn òbí a máa ń fi wa. nílé koko wa a máa fi dá pátánì fáwọn ọmọ wa la dáadáa lè bí ọmọ ọmọ ọ̀la lè bukọ̀ láàyè èyí láfi lónìí láfi bàtọ̀ mọ́tẹ́ látàrí káka máa lu ọmọ ńlòkulò torí pé wọ́n ti di pọ́ ọmọ rẹ ni wọn bá ti sa ìdá wọn á lè lù sẹlẹsẹ ẹ má ya ìdá ni wọn náà ti ṣe sí bàbá àti àtìyá rẹ̀ tó bá pẹ́ rò tí wọ́n ń bá kàn wọ́n á ní nǹkan tí bàbá tiẹ̀ náà bá ń bá kàn ní nítorí dájú ni pé òní ríra rẹ̀ dáa ṣebí lónìí ìbá gbogbo wa pátá tó bá wúra wa o láti pé nǹkan kan ṣe wá lójú nǹkan kan ṣe wá mú alhamdulilayi nǹkan kan ṣe wá létí kò ṣe wá lẹ́nu kò ṣe wá létí kò ṣe wá láhán àwọn eyín wa wà lálàáfíà àpá òògùn ló lórí tọ́ka sí lára rẹ̀ pé bàbá rẹ̀ ló fi sí ọ̀la sọ àwọn bàbá bàbá àtàwọn màmá màmá wa wọ́n sì ṣe sùúrù débi nítorí pé àwọn mọ̀ pé táwọn bá fi ìbínú àti ìgbónára àtàrà tà wọn lórí àwọn ọ̀wà àti ìṣe rẹ tó wá pé lọ́wọ́ ti fi bọ́ ọwí ni ò ní ríra rẹ bó ṣe ríra rẹ lónìí. tó alẹ́ púpọ̀ jẹ̀ máa alẹ́ púpọ̀ níṣẹ́ máa ṣèyàn ní ìyàlẹ́nu bí àwa tá a lẹ́ tá a sì mọ̀ pa á lẹ́ á máa bára wa jà wọ́n máa là wá láàgbọ́ wọ́n máa fà wá á láàgbà ẹlẹ́mìí tí máa sọ pé ẹ má mi gbé kí wọ́n á lè ṣètò sọ ọ́ lẹ̀ rẹ pé àwọn èèyàn ti ń lọ ìjà náà nù torí bá ti rẹ́ni lọ́ọ́ nínú gbọ́dọ̀ pé ìwà ló lu ẹni tẹ́ ń jọ ń jà sèse kódà o lè lu dákú ẹni tẹ́ lè bọ́ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi sọ pé ìwà lọ pa tí wọ́n bá sì rí lu bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ní ó lu ọbẹ̀ ní ká jèrè àjèrè kankan ó kọ́ kó kọ́ ló fi gbà ọmọ ìyẹn lẹ́gàn o èyí lẹ́rù kó lágbára gan lára yín dẹ́bi fún ara wọn rà ṣé eegun ara yín ló lágbára ni àbí ẹran ara yín ló yí sójú yín òun ló le bẹ́ẹ̀ náà ni àbáwọn eyín yín òun ló burú tó bẹ́ẹ̀ nítorí pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí báyìí ìgbà tí èèyàn bá gbádùn lè máa bó ti ṣe lẹ̀ ìyẹn bó ti ṣe lọ rárá ìwọ́n tó ń sọ pé àfikẹ́ lura yín àfikẹ́ ẹjọ́ ṣe fúnra yín ẹni tẹ́ ẹ fẹ́ jọ jà tó fẹ́ kọ́ bọ ọjà gan kò tí ì fọ́kàn bí tọ́ka ti lò ní gbà ọlọ́run ti ní kí egun ọ̀sẹ̀ rẹ yẹ láì jẹ́ pọ̀ tí ì fọ́kàn ọkàn rí pẹ́sì ògbé ọdún mọ́ni ìyẹn bá ṣubú síbẹ̀ wọn pé ká yájú ká wo ibi tá a fẹ́ gbèsè sí ìyẹn lọ fà tẹ́sí ọ̀pọ̀lọpọ̀ wọ̀ títí tí ò fi tì rọ̀ tó bá fẹ́ gbèsè síbi kan síbi tó fẹ́ gbèsè sí yẹn tó jìn kọjá bó fi lérò ẹsẹ̀ ó lè ti pàṣẹ bẹ́ẹ̀ dámẹ́jì nítorí pé wọ́n palẹ̀ mọ́ pé ibi tó fẹ́ gbèsè sí yẹn ó jì tó ibi tó bẹ́sẹ̀ rà rẹ̀ wá lose control. ọlẹ́gidi ni wọ́n jẹ̀ máa. rọ́lásán wọn àlọ́ máa tọ́jà wọn kò gbogbo ní tí wọn bá jọ gbà fún wọn tún yà ọ́ wọn tún lọ mádà wọn lọ kókò wọn lu sọ òkú ìwọ tí wọn là kíkọ́ ọmọ sèun ọ padà dẹni tó túlẹ̀ gbogbo yẹn wàá lé ọmú wọn ní torí pé ti dàbí àwọn ọmọdé méjì kan ni láyé ìgbà wọ́n dojú ìjà kọra àwọn gbogbo yẹn ńlá wọn ẹmẹ́sì ẹmẹ́sì ọ̀kan tí wọ́n rí pé òun lágbàá ju kejì lọ tí ò lọ́wọ́ lè jù ó lóun ní gbà òun ní gbà tó ó ṣe já mọ́ ọjà kan bàbá bàbá lọ́wọ́ tí wọ́n ń là. mímú tó mú kuran tó sọ torí pé ẹni tí ń bẹ̀jà wọn náà ti rí pé agbára òun níka wọn á tulẹ̀ ìjọ ń lẹ́yìn ti rí pé òun lágbà jùlọ wọn á sọ̀kù ó sọ òkú wọn fi dé àtàrí ọmọ subhanallah tẹ́jẹ̀ tú jáde ẹni tó gbogbo ẹ̀ lè lọ sálọ tó wọ́n fẹ́ wá pako túlẹ̀ ìgbà lọ iná nìjà níyì má èyí ọ̀la tó bá fiọ́lẹ̀ wọ́n padà dé ẹni tí wọ́n lè mú ní kọ̀pẹ́ kó torí ẹ̀ ká kí wọ́n kó wọn máa pè ọ lọ́lẹ̀ kó wọn máa dá wákà fún ọ ó pè ọ bàjẹ́ kíkọ́ abẹ́ wulẹ̀ lọ orí gbogbo ẹni wọn bá ti bẹ́ wulẹ̀ ń ta tọ́ba ní tọ́ba jọgbà aládọ̀ fún ó ń tètè dọ̀mà ta o èyí sì lè má dọ̀mà ta kó jẹ́ bàbá àta tí ó jẹ́ bàbá àta kó jẹ́ ìyá àta títà lásà ti wà nù kí àtọ̀ fún ọ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n sọ̀rọ̀ pé èèyàn léèyàn àrè ojú ń tì bóyá ni jẹ́wọ́ pé èèyàn abú ọkùnrin àdánù ń bọ̀ ẹni òfò ṣégbà náà lọ́wọ́ akùnrin lé wọ́n sọ ara rẹ̀ ọmọ ni wọ́n máa ká má di ìjà èèyàn gidi kọ́ ni wọ́n máa ká má di àlórí síra ni nítorí òní máa jìjà gbòòrò báwọn tí ọlọ́njọ́ kan. ẹni tọ́lọ̀ ti kọ́ pẹ́jọ́ kú tiẹ̀ ni ọlọ́run bá kọ́ kókó ọba àjà wọ́n máa sọ pé olóòpin ẹ̀ lọ́rùn kò lọ bẹ́ẹ̀ni tó ní lọ́rùn náà ó ṣe ní náà lọ. orí ọjà o arákùnrin arábìnrin ọgbà ẹrúbìnrin létí. ó máa ń gbà mí táwọn ọmọ bá yóò máa rí pé egun òun rẹ̀ wá egun òun rẹ̀ wá tó bá fẹ́ rìn yóò rìn yóò máa kílẹ̀ tó bá fẹ́ náwó àkàfẹ́ náwó ọmọ fẹ́ wọn nìkan ká ló máa pé egun wá ọ̀rọ̀ tí ò tó já ó lè fọ́ gbọ́ láyà pé kí ló mìín gbogbo eléyìí irọ́ lọ́sẹ̀ nù ṣé èrò tí tìyàn bẹ́ẹ̀ kó fìdí jalè pé tọ́ ó ti kú ó ti kú ọ̀nà tó rú pa pẹ̀lú ògùn ọ̀rọ̀ bí ojú ọ̀dọ̀ àti dáadé ní mọ́síláṣí fẹ́ pé omi mẹ́ta ní ìsìn ó bẹ ní òfin mà ó ní gbàgbé tó wọ́n bá lọ mọ́tò ẹ sì wọ́n lọ ẹ ẹ tètè gbóhùn sá níta ní sáàbí ká mọ̀ sọmi yàn wàhálà alẹ́ púpọ̀ alẹ́ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbàmínà kì í já jà ẹ kàn fẹ́ prove seniority fẹ́ni tó kéré sí i sẹ́ni pé irú àwọn àrùn náà wà fáwọn Yorùbá nínú fámìlì gbogbo gbà tí wọ́n táwọn kan bá fẹ́ sọ̀rọ̀ táwọn kéré sí lọ́jọ́ orí olùbọ̀ tó parí wọn ibi tá a wà bílí kẹrin tíyà mi bílí mi sẹgbẹ́. Ah, bọ́dá ọ̀tọ́ alẹ̀ kì í sọ̀rọ̀ ọjọ́ orí ní kálukú ọsọ mo ní tọ́ba dùn mọ̀ máa fọ etí ẹ̀. so wọn náà bá sì dùn ẹni ọba sọ kí ni ẹnìkan kò tẹ́rù tó kó káwọn ọmọ sọ̀rọ̀ ẹ wá sí súnmọ́ wọ́n wá fi ọwọ́ pólopólo wọ́n wá gbọ́ káò èyí méjì bá kan ó dákun ṣé ọgbẹ́ mi bọ̀ dáhùn sọlọ ń ká dára pé kí ọwọ́ rẹ bù kó fi kẹ́yìn tí ọ méjì ọmọ ọ̀fẹ́ fa àdídí náà àmọ́ fi gbé pé o ti fọ́fọ́ púpọ̀ dákẹ́ èmi tó rí à ní ìsẹ̀rọ̀ rírọ̀ àkọ́bùrù pẹ́ẹ́rẹ́ líle ní ẹbí rírọ̀ tòwó ilẹ̀ ti di kébi tọrọ já sí inú sí wọn padà regret yóò wá dàsa gidi. tó títí táwọn bàbá tó gbọ́n jù lọ fi dé. àfa yóò wọn ò ṣeun láyè yóò rí tí wọn gbé kalẹ̀ fún pé kọ gbá ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ èyí gbé kábàámà wàláhì alẹ́ gan alẹ gidigidi irú ẹ náà ní kò ń ṣe ẹgbẹgbẹ náà ẹgbẹ ara wa yìí náà ara tó tọrọ burúkú tá a lẹ máa ń kọ́ ọmọ ẹ̀ ń kọ́ gba ọmọ ọmọ ah, ẹ dákun ẹ gbà mí o ẹ dákun ẹ gbà ẹ tètè sílẹ̀ o torí bá wàá kú ní ń bọ̀ ẹlú dáadáa ẹlú dáadáa ọmọ abú ọmọ abú ọmọ arẹgbẹ atọ́lọ̀ wa ń ké ọmọ bá sì dùn mọ́ adé ẹ̀ dùn wò asókùnrin ẹ̀ lù adé à wọ́n dé dìde ó ti kí mẹ́ẹ̀ẹ́dógún ó ti ṣe pé kódìgbòsò ẹ máa fọ́ ọmú lẹ́yẹ yín ìwà bá ní lọ́mọlẹ́gba tí wọn náà ń túlẹ̀ àwọn túlẹ̀ torí ẹni torí kọ́ bó ń ọmọ o yíyí rẹ̀ ní kọ́ ọmọ ọmọ kù tọ́mọ bá ti lè kú báyìí wàhálà tó bá di ọmú àwọn náà lọ ń dáná bọ̀yà alẹ́ alẹ́ jama torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn agbára kéékèèké tọ́lọ̀ ń fún wa ẹja máa lò sí ni máa lò sí tí ọ̀dà torí kéèyàn ọmọ lọ ṣe kóńgé aburú ẹni tí ẹni tó ń tẹ̀mọ́ létí ní ìsìn àbí láàpọ̀ ti pààyàn rí ó ti léṣe rí ó ti bàtẹ̀yàn jẹ́ rí ó ti dínà gbogbo ọ̀nà ìdí eré níjọ́ yẹn kí tó ṣẹlẹ̀ lórí ẹ̀ torí wọn lágbára láti kóra ró tó bá ti lè ṣẹlẹ̀ tán agọ̀lẹ̀ yẹn dà mo gbé mo lè fò mo lè bẹ́ àwọn ọmọ mi ní kí a lọ já mọ́mọ́ ìdámọ̀ kankan mọ́ káwá pé ọ̀dà o ti fi ọmọ ọlọ́mọ náà lè ojú apá yẹn sì ń bẹ́ńbẹ́ àwọn bàbá rẹ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n ní tó ọjà fọwọ́nú kí la fẹ́ ṣe sí pẹ̀lú ògbó ọlọ́run wọ́n yí àgbẹ̀ ni. àwọn tó kó wọn ní gbàgbé rẹ̀ láéláé irú ọmọ tó fi lẹ́sìn kò ní gbàgbé láéláé tó bá ti wo díngí báyìí tó rí i pé ah, bàbá olórí ibú yìí ó ní ìtàn ọmọ àti adéhàn tán ní yorùbá

a bá rí awọ ẹ̀kẹ́ tó ti ya awọ ẹ̀yìn subhanallah ìlà kí bàbá ọkọ bàtà àti gbọ́ pé làkíkọ̀ ọ̀dà àwọn ajẹ mángò dáràn báyìí. ha oní ìlú fífi ẹjẹ mọ́rò oní ìlú fẹ́ sàánú oní ìlú fẹ́ sàánú ó ti bí ó ti pa tọ́ ó wà á di pé ẹ bá rán ẹ lọ bá ṣe ẹ lọ bá ṣe ọmọ ò ní gbàgbé rẹ̀ lálá bàbá rẹ̀ màmá rẹ̀ lè ti gbàgbé ọ̀rọ̀ kí wọ́n ṣẹlẹ̀ wọ́n ní lágbájá ni ò tiẹ̀ máa ṣe dáadáa sóun irú ẹ̀yin ọmọ ẹ̀sìn ẹ fẹ́ da fámìlì rú ni. kí ni báwo ni sọ tó dùn ẹ gbàgbé ìlà àbáàdì tí ń bọ̀ lọ́ọ̀kẹ́ mi yìí ta ló kọ́ sí mi lọ́ọ̀kẹ́ mi. ṣàlàyé fún ọmọdé mi èmi sì ha ẹ̀yin ó gbàgbé síbẹ̀ kẹ́ tèmi ló wà. ibà dájọ́ ń sọ̀rọ̀ náà lọ́kọ̀ ńlá nǹkan ọba dé pẹ̀lú ògbọ́n lọ́wọ́ ọmọ ẹ̀ sílẹ̀ kẹrùn tó bá gùn ọmọ gbà. o túmọ̀ sí kí gbogbo abámọ̀ ni àbámọ̀ ni máa bẹ lábẹ́ rẹ̀ tó nítorí de eléyìí ẹni tó ní àkàrà tí máa ń wò fẹ́ lómi yóò máa kú tó kó kúkú tí ì gbọ́n náà kọ́lọ̀ mọ́jẹ ká ti gbọ́n rẹ̀ ọpẹ́ kọ́mọ́ ti jẹ́ kó ti dára kó tó wá gbọ́n òtẹ́lú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbọ́n gbọ́n yẹn tẹ́lẹ̀ tẹ́ gánagánagánagánà à ní máa padà já sí àbámọ̀ lánàá ọgbọ́n tí wọ́n yẹn lo àdá wọ́n máa yọ ọdọ si nítorí pé wọ́n rò pé ègún wà ègún rọrùn lọ́wọ́ torí ẹ nígbà tẹ́lẹ̀ yìí gbá ẹrúbìnrin létí ọ̀fọ̀ yìí rẹ̀ ni ọwọ́ kìjọ wọn yọ ọ̀fọ̀ yìí arábìnrin ni lọ ẹ̀rọ pé àwọn wa rí i fún wọn àwọn yẹn bá wọn sọ fún sọmọ pé kí ni wọ́n ń pe apple apple tẹ ẹrí bó ṣe kéré mọ́ ẹni wọ́n mọ̀ fẹ́ nìkan kìí ṣe apple tó ṣoògùn sí ní African level common apple tó náà sì wọ́n pé ah wọ́n ti jẹ apple ti pẹ́ ẹ̀ kàǹkà ọkọ̀ lọ síbi kan kọ́ sá kó nǹkan oríṣiríṣi sí kò ń bá máàpù wọ́n jẹ apple ìṣèǹjẹ lèyìn bá ń rún. àwọn ò tí dàgbà débẹ̀ ni tí wọ́n pé yín wáyé tó bá tún dàgbà yóò tún di tí wọ́n pẹ́ máa sọ pé milk tit ìyẹn padà di biscuit tit ẹ wà láàyè. ẹ ọmọkúndùn ara ọmọkúndùn ara bá ti ń dàgbà bá mú ní mọ̀ pé ló rún. àbí máa nù ó ti rún gan tí alẹ́ bàjẹ́ so àwọn eyín yẹn tẹ́ ń sọ pé yín mójú ọ̀bẹ lọ àwọn eyín kan àwọn eyín kan lẹ ju bisikíìtì lọ nítorí pé tó bá bàbá yẹn ápù ní jẹ wọ́n fún lápù wọ́n á jù mí ní kí ẹsẹ̀ kan ní wọ́n pé àjọ lọ sílùú kan ni so bí wọ́n sọ fún wa ìgbà tí èmi mú ápù tèmi ń jẹ wọ́n sọ pé eyín ah, jẹ mí sí kíláàsì àmì lọ́wọ́ máa jó lèmi ìgbọ́n náà gan alára ọmọ jù ní ọkùnrin ni àwọn ti lọ ibì kan tó ń jẹ́ àpótò yẹn wọn ò tún fẹ́ dà wọ́n mọ́ sọ̀rọ̀ inú òun ti lẹ́ bàjẹ́ ní Allahu Akbar. torí di eléyìí ẹ mọ kálukú náà máa ti ń gbé ká ọ pé àwọn èèyàn gbogbo èèyàn náà ni wọ́n máa lénu ṣùgbọ́n kálukú mọ́ kó òun lẹ́ débìkan òun ṣe kíníkan yóò wọ̀ mọ́ wọ́n kàn máa lérò pé bí sẹ́ni lérí kí lẹ́nu òun náà lè jà. ẹ wá kàdí pé báyà gbogbo eh, sámínà tó kù lára rẹ̀ tó fi dúró gbogbo èèyàn lè gbé dúró jù sọ́jú mẹ́ta lọ onísìn léni nílérí níléni ọkọ̀ tìǹú kí ló bí. a ọba ní máa sàlám so ọ̀pá nù <laughs> wọ́n lọ pa torí náà ń yọra rẹ̀ lónìí. òtòrí ẹ gbogbo ń tá máa ń fà pẹ̀lú ẹni bọ̀tì ẹ mẹ́jọ abàdé bíi pàm fọwọ́ kàn. kódà à ń fa nǹkan ẹ fún ti ń fa nǹkan tó ti ń le ọwọ́ bẹ̀rẹ̀ sí ní hùwà pé kí ni táwọn àti máa gbọ́rọ̀ gbígbà kùnú ó lè bá ẹ̀ ní ó lè kú lẹ́sẹ̀ méjèèjì kó gbé mọ́lẹ̀ ní. ẹ wá sì di pé ọkàn wọ́n bá kẹ́jọ́ lọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ń gẹ́gẹ́ bí adájọ́ wa adájọ́ wa àgbà olùpẹ̀tùsáwọ̀ láàrin wa olórí wa fa amara bil qisas ẹni bá pàṣẹ pé kí wọ́n gbẹ̀sìn torí pé ọlọ́run ní wal juruha qisas tẹ́nìkan bá ṣẹnìkan léṣe ẹgbẹ̀sìn tẹ́lẹ̀ náà nọ́fẹ̀ bí nọ́fẹ̀ wọ́n àyìn bí àyìn wọ́n ọdún bí ọdún wọ́n ẹnfẹ̀ bí ẹnf wọ́n sínú bí sínú wọ́n jòrò àkọsọ́f tó wáyé pé ní galẹ̀ nìkan bá bàjẹ́ fẹ́ǹkan ọlọ́ọ̀ni kan gbẹ̀sán kò sí ọ̀rọ̀ pé àánú eyín bàbá lẹ́wàá kan àbàbá òun tóun fi láyà láti kéyìn ọmọ fòkè á lẹ́yìn tí ẹja mọ́. torí de eléyìí anábì ní kò gbẹ̀sán faqalat Umm Rubayya ẹ Rubayya yẹn ó jẹ́ ọmọ ìyá ọmọbìnrin tó kàyàn ya màmá ẹni tó wá kàyàn lẹ́yìn wa sọ pé sọ pé bàbá yìí ó bímọ púpọ̀ àmọ́ kọ́ ọmọ kẹ́hìn sábà fi ètò sì wọ́pọ̀ jù ní pé ọmọ àkọ́bí ọ̀nà máa fi dóbi mà Rubayya wọn ni orúkọ ọmọ tí wọ́n fi dá màmá yẹn mọ̀ ìyá yìí wá sọ pé rẹ̀ ànábì ayọ̀kọ́sọ mẹ́fọ̀lára tí ẹgbẹ̀fà lára alágbájá ọmọ mi. ànábì níbi pẹ́ni tí ń sọ pé kò ní í ṣèṣì wọ́n ń pè náà ní istifhamun inkari kò lè ṣeéṣe pé ẹ kàn yín lágbádá fi dí eyín tàmẹ̀dò tí wọ́n kàn ó. láàmú náà mo fọlọ́ ń búra kò ní í ṣeéṣe láyé kúkẹ́ sómìnà ha a ẹ lè gbẹ̀san lára rẹ̀. ẹ pé ìgbà tẹ̀sìn bẹ́ẹ̀ oníkálukú wọn wọn sì ṣe ń ṣe dúdú ó ń ṣe ẹbí láti ra èsìn náà gbé wá sí kóòtù níṣẹ́lẹ̀ àwọn adájọ́ pé ẹni kẹ́yìn lẹ́yìn wọn kàn náà lẹ́yìn ni o ìdájọ́ wa nu ó ṣe déédéé pẹ̀lú ara báyìí báyìí báyìí ni ìyá ọmọ lọ́ba dìde pé ẹ̀ kàn yín tán n'ime ọmọ rẹ tó kẹ́yìn lórí nìkan wọ́n lọ àyọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ kọ́ àwọn pé ayé àwọn tó ń parí fún un ara yín kó fẹ́yìn ká àfàwọn àjòfò torí àwọn yorùbá lẹ́wù wàláì ọ̀yà yàn lẹ́nu fún àwọn àgbàgbọ́ kófúrò àwọn àgbàgbọ́ sírípù kodò kófẹ́ ẹlẹ́wàá rí táwọn adájọ́ ń dìde ilé dìde ọlọ ilé dìde ọlọ nígbà tí ìyá àǹtí ní kò lè ṣeé ṣe kọ́ bá jọ pé àwọn ni wọ́n ń yin lọ́rùn ní àjọ pé òfin gbọ́ngbọ́ fọ́pọ̀lọpọ̀ tó tọ́ obìnrin ní pọ́fọ́lọ́ǹbùrà kò lè ṣeé ṣe. وقال النبي صلى الله عليه وسلم سبحان الله يا أم الربيع كتاب الله القصاص ó ṣe o ògbóni fún ọ̀yọ́ wọ́n ọ̀yọ́ ọmọ yìí ìdájọ́ ọlọ́run ní pé àbẹ̀sán kí ló ń sọ. sọ̀rọ̀ ni ẹni tí yóò bá dájọ́ náà láàrin àwọn èèyàn pẹ̀lú tọ́lọ́ púpọ̀ jẹni tó gbóni tó gbéà torí pé àwọn èèyàn tó fẹ́ dájọ́ lé lórí náà àwọn náà burú o àyè báwọn wọ ibi ti ń tẹ̀sí sọ yìí náà ń bọ́ ó sẹ́ni tó ló bá ń bọ́ òun lẹ̀ ẹ̀mí tẹ́lẹ̀ fún ọmọ mi nílẹ̀. bẹ́ẹ̀ni bí ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ó ti yé òun padà pé a sì dájọ́ kẹjọ́ apẹ̀tùfáwọ̀ ni so nítorí di eléyìí àmọ́tẹ́yìn bá láyà ẹ jẹ́ kó ṣe gbogbo kíní tí ń ṣe tán wá ṣe tán pé káàlẹ̀ ń bá ẹ̀ mẹ́gbàá lọ́nù ọ̀rọ̀ tí ọ̀rọ̀ gba lọ́kẹ́ sì kó àwọn gidi gan kú lẹ́yìn wọ́n gbòòrò mẹ́tì lẹ́yìn lọ́wọ́ kú ó ní wọ́n jẹ́ wọn lọ àkìtà lọ́jọ́ tí ẹ̀rọ fọ́rọ̀ gidi lọ sọ lẹ́nu ẹ̀ka dàgbà ẹ̀ gan. adájọ́ ìbọn o ẹrù pé bíi dèdè ńlá tó táwọn ọ̀pọ̀lọpọ̀ ń bá kálá dájọ́ ni. ẹjọ́ lè ṣe dá ọgbọ́dọ̀ lè yàtọ̀ ń bẹ fẹ́ sí rubbish tó fẹ́ sọ nonsense ó ronú gbàgbà torí òfin ọlọ́run lè ṣe lò tó bá tán sìmẹ̀sìmẹ̀ lásán ilé òmùsẹ̀. tọ́lá wà fẹ́ sọ tẹ́lẹ̀ náà bá wọn láàmú. oníyà kan ló ń fọmọ lọ́kọ òun ò fi fún ma ẹgbẹ́rún. ok lati kọ́kọ́ ṣe ta ló sọmọ náà kọ wọn gẹ́gẹ́ bíi bàbá rẹ̀ ẹ̀rù ti kọ́kọ́ bà ọ wá sọ pé ọgbà padà tẹ́lẹ̀ náà jókòó sí náà wọ́n jókòó ìwọ ọ̀daràn yìí ló sì ta ara rẹ̀ ti rọ̀wọ̀ akẹ́ ọ̀rọ̀ tí lé ọ mami ẹ ti bínú pọ̀ olú ọgbà anabi sallallahu alaihi wasallam fi ọ̀rọ̀ ń ṣeré o àwọn sọ̀rọ̀ pé fi ọlọ́ àwọn sọ pé wọ́n lọ́ ò ní ká a ṣe fẹ́ àti tẹ́lẹ̀ tọ́kẹ́ lọ. so torí ẹ̀ ni èèyàn èèyàn kan tí ò lé kò lè jó lórí. nígbà tí sọ wọ́n sọ rẹ̀ ó ní àtẹ̀mí tí mo jó lórí gbogbo yín àti wọ́n tó jẹ́ gọ́vùnà àgbàbítọ̀ wà á lè darí àwọn èèyàn pẹ̀lú sìmẹ̀sìmẹ̀ a sì tún lè darí wọn pẹ̀lú líle koko nítorí tí a bá ti ń ṣe sìmẹ̀sìmẹ̀ jù á dàbí omi ìrọwọ́ ni wọ́n dà wá nù táwa sùn lè jù lọ́fọ̀ wá yá pín báyìí ìwọ́n máa lè koko náà wọ̀nyẹn. èmi ọmọ ma ọ fún ọ. tí ọba bá lé gbogbo ẹgbẹ́ náà wọ́n sá wa bá mi. fi rọra tutù díẹ̀ mọ́ wọn pé a. Ah, òfin tó fẹ́ràn àbẹ́ ah, ni àmọ́ kò burú kí ló tẹ̀lé nǹkan kò burú bá wọn sọ̀rọ̀. tí jẹ́ bẹ́ẹ̀ kí gbogbo gbogbo gbogbo dúkìá ti gbogbo nǹkan wọn bàjẹ́ wọn lò gbogbo property wọn sọ pé we know it is among your fundamental rights to protest ẹ dákun ẹgbọrọ fundamental kọ ẹ frontmental ni irọ́ lásán gbogbo kálukú náà wá sọ àwọn gómìnà náà yẹ ẹ sì know it is your right. Ah. ẹ tún kọ́ bó sí pẹtrol yẹn ìjọba ò ṣe é ṣe pẹ̀lú sìmẹ̀sìmẹ̀ dẹ́mọ́kúrófò kọ̀ ṣé àwọn tí wọ́n gbé wa náà báwọn náà ṣe máa wòran ní kó ba gbogbo ìlú tiwọn náà jẹ ẹ̀yin náà lọ sọ pé ìlú ọ̀dà pé ìlú wa kò ṣe kọ̀ǹpíà pẹ̀lú bòmí ẹ̀yin náà lè sì tún bọ̀ wọn tá a ní jẹ́ nísìnyí ní tí àbá múra kó lé hundred years coming ìtàn mi ìtàn bàjẹ́ ọ̀ nàìjíríà ò ní replace ẹ̀ hundred years coming táwọn ti dìtàn so torí ijoba ìjọba tẹ́ yẹ ó bùkátà àwọn èèyàn tẹ́ pé yẹ́s kò ní ní náà burúkú o àmọ́ wọ́n pe ibi tí a bá ti bùkátà kò lè ó lè torí gbogbo nǹkan diradarada gbogbo nǹkan dira dáradára tó ń torí de eléyìí alásùlá sọlá subhanallah ẹ̀rú òbòbìnrin náà kìtàbù lọ́hùn kẹfà òfin ọlọ́run tó fi òun náà ni kí wọ́n gbẹ̀sán. báwo ọ̀kọ́lẹ̀t obìnrin náà lè o. ònìlà wọn mú onílára pọ̀fọ́lọ́ ń búra wọ́n tẹ̀ fún mi náà lára rẹ̀ láéláé. bàbá wa sanwó eyín ẹnu wà nísìsiyìí tó wáyé pé wọ́n mọ̀ ọ́n mọ̀ sí nǹkan kan fún ọ iná lọ́lọ́ sọ pé kí wọ́n gbẹ̀sán tó bá pa àṣìṣe ni kò sí gbígbẹ̀sán owó nǹkan ni wọ́n san sẹ́wárì tá máa máa sìn kọ́là kọjá mi kọjá tí ò tọ́ mi àwọn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ mọ̀fin ọlọ́wọ́n bá fẹ́ a lè ṣe àyàfi kẹ́ni tí wọ́n ṣe nǹkan yẹn fún tí ọba ti kù kó sọ pé òun fẹ́ gbẹ̀sán tó bá pé mímọ̀ ọmọ ni wọ́n mọ̀ ọmọ pa àfi káwọn èèyàn lọ sọ pé àwọn fẹ́ gbẹ̀sán tí àwọn ọba sọ pé àwọn fẹ́ gbẹ̀sán láwọn ṣàmójúkúrò àwọn olórí ọ̀kàlẹ̀ pa nítorí pé nínú kẹ́ ṣàmójúkúrò kẹ́ sọ pé èèyàn pa. àmọ́ kan fún ẹ̀mí rẹ̀ fún mi ẹ iye tí iye tẹ̀bá fẹ́ ká san kọ́dà kó ju díyà kó ju owó ẹ̀mí tọ́lọ̀ wọn bá ní ká san lọ á torí ẹ̀ lè jẹ́ pé omi wọn pa ọ́ ìgbà tó bá pa tí wọn kọ́ gbọ́dọ̀ rà fún mi lọ́wọ́ ń pè lówó ẹ̀mí nínú òfin ìgbà tí àwọn èèyàn ẹni tí pa àwọn pé ha dákun tó ẹ̀ mọ́ pa àjọ tí wọ́n máa ń sẹ́ lọ wọ́n sọ pé àwọn fẹ́ gba two hundred million dollars. èwo lọ́wọ́ sẹ́ẹ̀mì ẹni tá a bá pa ni àbí two hundred million dollars. ẹ sọ̀rọ̀ tó wàá mẹ́lí sọ̀rọ̀ pé ẹ̀mí wọ́n ju òun lọ àwọn ẹni tí ẹ wá bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ tí wọ́n fi wá gba two hundred million dollars wọ́n ti kọ́kọ́ sànù yín torí ń tọ́lẹ̀ kí wọ́n pa ẹni tó pa ọmọ tiwọn náà. àwọn wa sọ pé fórí two hundred million dollars yẹn kì í ṣe pé a fi lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fi owó ẹ̀mí tẹni tó wá ṣèṣì pààyàn sílẹ̀ pé àwọn ẹni tí ọba san san láàrin ọdún mẹ́ta rárá o àwọn ọ̀fẹ́ kówó ìkójọ sùn lọ two hundred million dollars òfin ọlọ́run sì ní pé tẹ́ni tẹ́ pààyàn rẹ̀ àbí tẹ ẹ màmá ṣeléṣe bá sọ pé owó damage bíwọ́ ẹ̀mí ló ń fẹ́ gbà ẹnìkan ò ní bẹ́ni tó dára san òní ọ̀sán. nígbà yàrá fi two hundred million dollars bàbá tó pààyàn ẹnìkan ò ní bá san. tó owó lẹ́yìn oníwà plate sí general public pé ràn mí lọ́wọ́ pé fún mọ́mọ́mọ́ yìí ó ìlú owó kan ń pamọ́ o ẹ̀rọ lọ gbọ́rọ̀ bá bọ̀rọ̀ kó o sì má lọ ọmọ lójú kóńkò wọ́n mọ̀ pé olówó kan pa mọ́ lọ ń pààyàn báyọ̀ ẹ̀kọ́ ni ẹ pàtó nígbà rẹ tó fi kálukú sí mi ẹ lọ gbóríṣiríṣi kọ́mẹ́ǹtì ní níṣpépà bẹ́ẹ̀ ló máa ń sẹ́ ẹ níbi tí wọ́n ti ń lo ṣẹ̀rí àgbẹ̀ ẹ pàtó nígbà rẹ pẹ́pẹ́pẹ́ kò lówó kò lówó lọ́nà lọ́ọ́ pààyàn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ títí ẹ̀yẹ́ kó tiẹ̀ tún sọ̀rọ̀ oró dun lẹ́nu yóò lè táyì kí wò ó tún máa sọ̀rọ̀ mọ́ kọ́ gbọ́dọ̀ gbẹ́nu lọ́pọ̀ sẹ́nu déédéé síbi. àfà so ìjọba a lè dá sí ìjọba a sọ pé two hundred million dollars is not a joke so nítorí ẹ ẹni tí bá fẹ́ contribute ẹran lọ fẹ́ràn pé ó ti képe ẹran lọ wọ́n mọ èèyàn pa wọn ọ̀fẹ́ kú so nítorí ẹ àkàlè rẹ nìkan tó lọ ń gbé ten million dollars sílẹ̀ èyí sì tún kù but two hundred minus ten one ninety so ayégbó ara <laughs> gbogbo ara mẹ̀kúnnù yìí tí alála ń dá o ìyá ìlà mi yóò sùn tá a máa ṣe ká tó ra dúrọ́mù sí mẹ́tíláṣí dúrọ́mù five thousand six thousand ẹ̀kọ́ ọmọ tó kàrọ̀ ọkọ̀ owó ẹ̀rọ sọ pé wọ́n fọ̀ so ẹ wá wá two hundred million dollars wàláhì kìí ṣe rí ẹ̀rí tí wọ́n máa kanu ní òsì pé owó tí wọ́n ń dá láti fi gbáragbájá o ó ti péye báyìí ẹ̀yin ìyẹn dákun ẹ̀ mọ́kànlẹ́ o ẹ̀ sànú rẹ̀ ẹ̀mí rẹ̀ ọ̀bọ̀ ẹ̀mí kan ṣe ó wá lè kutu mẹ́ta sọ nìkan náà tó lówó tó dé owó ńlá òun lè wá sọ pé owó yẹn sọ pé ń kú one hundred and seventy nine million dollars kí á lọ adá ń tiwa ìwà àtijọ́ tí gbogbo àlọ́ ń mọ̀. táyà ti ń gbìyànjú ó kù one seventy nine million dollars lọ́kàn ní kí wọ́n gba tẹ́kì one eight ó ní ọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ padà torí ẹ dákun kí wọ́n fẹ́ kó a lọ sídìí ọ̀ràn mi lọ tí wọ́n bá ti fagbégbé lọ́wọ́ tí wọ́n pààyàn lọ́bìnrin tún búra pé wọ́n ò ẹni tó tún inú rẹ wọn aláwọ sàmójú kúrò àwọn gbowó eyín tí wọn kàn àwọn gbowó eyín tí wọn kàn ẹ má gbàgbé pé ìyá ẹni tó kàn yẹn ti náà abáyọ fi ń fọlọ́n tó sọ pé ah, òfin tẹ́ẹ̀bí sọba sọ bá ànábì wa tó tún jọ̀gà wa lẹ̀ ń bá fà. àwọn ẹni tẹ́ wàá pè ẹ bá wa ẹ bá wa kẹ́ eyín rẹ̀ kíkan làwọn àtẹ̀rẹ́ inú rẹ̀ àtẹ̀rẹ́ eyín rẹ̀ kọ́kán. wọ́n bá láwọn sàmójú kúrò owó eyín ni kò san alimami Bukhari àti bụ gbé jáde alábìrin dájúdájú ó máa kúkú ń gbọ́ nínú àwọn ọ̀rọ̀ náà ẹni tí sèké tó bá búra lórí pé ọlọ́run nǹkan báyìí ní ọ̀sẹ̀ ọlọ́run ó sì mú kí ìbúra rẹ̀ rẹ̀ lẹ́nu ènìyàn ọmọ àmúlò tó àbí kọ́ sọ pé ìgbà tí kọ́lọ̀ pẹ̀ka jáde wọ́n lọ sí sáfíìsì wọ́n gbọ́ lọ sí Borno state òkè ẹ̀ lọ́sẹ̀ ọ̀gbẹ́ Borno dá pọ̀ so so ẹlòmíì wọn ni wọ́n gbé lọ Yobe ah àwọn danger zone yẹn òṣìṣẹ́ nìkan tó fẹ́ fura rọ̀ mọ́sí kí wọ́n bá ti mọ̀ pé ó gbọ́ ọ̀rọ̀ àbí ó gbọ́ gbogbo ẹ̀rọ mọ́ sáfù náà kíláàsì wa mẹ́ni wa mọ́ọ̀dì wọ́n mọ́ọ̀dì náà ní gbé mi lọ́bọ̀ nù ma ó chẹ́ǹjẹ̀ wọ́n mọ́ọ̀dì ó chẹ́ǹjẹ̀ nígbà ọ̀rọ̀ wa wàláì wàláì tó ń sọ yìí tó orí nǹkan kan ni àti ayé ẹ̀ máa rí bàbá òpùrọ̀ ló máa ń sọ pé àwọn rí nǹkan kí ló rí kí ló rí bàbá òpùrọ̀ kí ló rí ó ló rí ra irọ́ òfò ó ló rí òun jìyà òun náà lọ́ọ́ tó foríta náírà ọlọ́ọ̀rù pọ́npọ́n wípé àyíbá àmà ó tó dábàá rí ibi tó wọ́n ti ṣiṣẹ́ kó wọ́n gba one thousand lójúmọ́ ó sì ríran àbẹ́rẹ́ rí nǹkan kò pé ìtòsí ibi tó ń dúró yùn góòlù ń bẹ lábẹ́ bẹ̀. ká dàda ń wọn náà sọ pé ẹsẹ sáà àwọn ọgbẹ kìíní ẹnìkan wá pàdé wa lọ́nà wọn náà rí lọ sí wa wípé àwọn ọmọ èèyàn ibi tó lọ yẹn wọn ní ká sọ fún ẹ wípé kó o máa pè kí n. káwọn máa lọ kó sí kí ní dànù gan ló pé kí n. wọn fi hàn mí náà nínú ọ̀rọ̀ pé màá bá wèrè kan pàdé tó <laughs> kálukú sí mi ara rẹ balẹ̀ ni kí ló rí kí ló rí nonsense so torí de ilé yìí báyìí eh, kí wọ́n á sọ pé bọ́ọ̀lù ń gbé mi kó mbẹ́ wọ́n mú àhìn wọ́n gbé mi kó mbẹ́. wọ́n ì ah. jẹ́ kó make effort ọkàn mi wọ́n kàn tún kọ̀wé mi ni pé lágbájá ọmọ lágbájá àti wàá gbé lọ sí báyìí NNPC ah Nigeria level ẹ ló fò torí rẹ fẹ́ kásámà NNPC Abuja for that matter àwọn ẹ̀kọ́ <laughs> sì fẹ́ kó nígbà ọba débi tó ti dìpúlọ̀ rẹ̀ kó tó gbé ọ lọ bí tó bá gbé ọ lọ ìwọ láti sùkúù náà ti sọ pé nnpc so ọlọ́run ọba ló mọrú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ lọ sọ ara yín gidigidi nù láìs àwọn èèyàn fífi ojú di o kì í ṣe pé àwọn olóògùn òfò torí àwọn olóògùn òfò wọn fi fojú di àwọn nọ́ọ̀sẹ̀nsì làwọn eléyàn ìdọ̀tí lásán torí pé ọlọ́run sọ pé wọn máa ń hun bọ̀bọ̀ rí nàbí rí mi àhàdí illa bi idhnillah ó lè fògùn yẹn ní ẹnìkan kan lára àfọlù yọ̀ǹda ọlọ́run ṣùgbọ́n àwọn ọwọ́ ọlọ́run kan bẹ tẹ̀yìn ọ̀dà mà kọ́lá anábì tún sọ́nà àdìsí kan pé tẹ́ bá jọ pàdé pẹ̀lú wọn ka jáde ní mọ́ṣáláṣí nìsín ẹ̀sìn fún pé òkú ọ̀bùn burúkú bí jáde o. tó àwọn èèyàn rí ọ́ tó bá fọ́ tó bá jókòó níbi kan ọ̀rọ̀ nígbà jókòó mọ̀ pé eléyìí yóò ti fi gírísì aṣọ rẹ̀ yóò ti fi yí bẹ̀yẹn. àmọ́ ru wọn tó bá búra lórí ọlọ́run pé ọlọ́run ó nǹkan kan la àbọ̀rà alábìlẹ̀ wàláhì ọlọ́run ó sì mú fẹ́. torí ẹ káká sọ́ra gidi àwọn ọmọ mi fẹ́ pé níbi tí ọlọ́run ọba ẹlẹ́dàá tó gbà lẹ́rú dé tó bá fọlọ́run búra pé nǹkan kan fẹ́ ọlọ́run fẹ́. lànàbì sọlọ lọ àṣẹlẹ ń tọ́ka síbi ó ti jalè rẹ àmọ́ pé ìjọ sẹlẹ ń ronú tó mọ̀ pé bọlá ń irú wọn mọ gbéra wọn pamọ́ kò sínú pé wọn <laughs> èmi ń tọ èmi bọ̀ ọ̀hárà mà sọ̀kọ́ ẹ̀ kó bẹ́ẹ̀ láéláé so ọlọ́run ọba nìkan ńlọ máa ń tó lè mú kó sẹgbẹ́nu ẹlòmíì pé tẹ́ máa ń fojú di àwọn èèyàn ẹ sọ pé wọ́ ẹ nonsense ẹ fọ́kìn ẹ kíníkan ẹ school wọ́ lọ school wọ́ ẹ school kìíní. gbogbo eléyìí formalities rọ́ọ̀kan lásán ni ṣé wọ́n sọ pé lọ school ni àbọ̀ lọ lẹ́kọ̀ọ́. kálá ìrọ̀wọ́ pé ẹ mọ̀ bóyá gbogbo àti ìrìnàfẹ́ sùn láyé téèyàn ọmọ ọlọ́run jẹ́ kí gbogbo láìsí yẹn kàn wá fún ọ̀rọ̀ tí wọ́n ti dá gbogbo àmà fún mi tó wá ti kí wá ẹ mọ̀ bọ́yọ̀ rẹ̀ sùn ẹ mọ̀ bọ́yà gbogbo oru yẹn yóò mọ̀ kí alukurani wọ́n sì máa ronú pa tó ń ké yóò la pa lára rẹ̀ yóò máa domijé lójú yóò máa bẹ́ lọ́wọ́ yóò máa tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ yóò máa ṣe gbogbo ẹ̀ bó ti sin lọ́run débi pé ọlọ́run ọba ti gbà fún bẹ́ẹ̀ tẹ̀yàn ọ̀ma ìyẹn wàá jẹ pé lọ́lọ́ lọ kọlù ẹni tó bá forí jálé agbọ́n fọyọ̀ pé gbogbo àtàrí yóò di kókó mu so torí ẹ̀ irú àwọn eléyìí pé wọ́n mọ́ wọn àwọn títí àmì ọ̀sọ̀rọ̀ wà lẹ́sẹ̀ ló bí ibì ní sọfúnkà ní tó ní ó sì wọn kò lè sẹ́ wọn láì tó bá jáde ìsìn àjẹ wọn pè pàápàá tó bá tún lọ jára Yorùbá yìí ó tún wá lọ jóbi. kẹ̀kẹ́ ló gbójúlé kan ẹ̀rìkó ti pè kí ló gbé alẹ́ pẹ̀lú wọn sọ̀rọ̀. <laughs> ṣùgbọ́n ìmọ̀ nìyí wọ́n gbọ́ ọmọ bí èsì sẹ́ nǹkan sọ pé ò ní ọmọ yìí. paríparí kọ́ bí àwọn fámìlì tí ó pè dandan tí wọ́n fi sọ pé eyín ẹ jẹ́ ká kíyè sára èèyàn ara yín lásán ẹ̀ má ámbọ̀sibọ́sí pẹ́ mẹ́lòmí ẹ̀ má torí ẹ̀ ní alòfin náà fi sọ pé àwọn awliyaa rahman àwọn ẹni allah karamáàtì máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ tiwọn àwọn nǹkan ìyàlẹ́nu tó ju agbára ìyàn lọ ọlọ́mọ amúkọ́ ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn ìgbà tó ń pa àwọn mọ̀ọ́jì àwọn nǹkan ìyàlẹ́nu tó lè dáni lágara pín táwọn ò sí bí máa ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn ànábì ọlọ́run. ànábì nìkan ìlú ń lè ti sàsọtẹ́lẹ̀ wípé nǹkan báyìí òun ó ṣe ẹ̀rọ nàbí ìrísà àlẹ́ ìsìlára fi sọ fáwọn èèyàn rẹ̀ máa tara àmà máa ya àwòrán ẹyẹ fún yín máa ṣe atẹ́gùn sí yóò sì dẹyẹ bí ìdìnnìlà pẹ̀lú ìyọ̀ǹdọ́lọ́ọ̀ ìwé ò lè sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ wàlíì ọlọ́ngàn ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ màmá rẹ̀ nítorí pé àwọn ànábì yẹn ọlọ́run ọba máa fi hàn wọn wípé ó kọ́ sọ fáwọn èèyàn rẹ̀ pé òun sì ń kábàáyé tí ẹ̀yin bá wá sọ pé nǹkan tí mo ṣe o kò tó lámì láti fi dá mi mà pàdé bí ọlọ́run ní mi ajẹ́pẹ̀ yẹn bàjẹ́ kẹ́yìn ló ṣerú ẹ̀. mo mẹ́tì lè ṣerú ẹ̀ àmọ́ wọ̀lú ìyọ́ náà torí àwọn ọmọ kí ló lè ṣẹlẹ̀ gbọ́wọ́ nǹkan mà torí ẹ̀ ó lè jẹ́ pé à ń lọ bí kanísì gbogbo ọ̀nà ó díjú àríbi tá a gbà gbogbo ọ̀nà là sì rí pé kò sọ́nà mà sani kankan lè bọ́ wájú pé ẹ máa tẹ̀lé mi ẹ sì rí pé bá ṣe tẹ̀lé lọ́nà ńlá lọ́nà ńlá lọ́nà ńlá inú ọmọ karamáàtì ni tó bá jẹ́ ni Allah tó jẹ́ ni Ṣaitan. ẹlòmíì bẹ́ẹ̀ sì máa lọ nìyẹn láti pé òjò ń rọ yéye gbogbo ilẹ̀ ti tutù ọlọ́run ní kò wọ́n tutù. sọ tó bá jẹ́ ni ọlọ́run tí ń tẹ̀lé tó ọlọ́run tí ń tẹ̀lé tó Ànábì sallallahu alaihi wasallam àníwálé kàrámàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí ẹ̀ irú náà ni kí wọ́n sọ pé ọlọ́run ọba kò ní sí nǹkan báyìí nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ eléyìí jẹba àwọn. ṣùgbọ́n asáàrí nípa tìdájọ́ ẹni bá dọ́ nìkan lé kí láǹṣẹ fún ká dẹ̀yìn tiẹ̀ eyín tiẹ̀ ọ̀wọ́n ju tiẹ̀ lọ òfin tọ́wọ́ àná. lẹ́yìn náà Ànábì sallallahu alaihi wasallam ó tún dájọ́ mi pé ẹnikẹ́ni tó bá gé èèyàn jẹ lọ́wọ́ tí ẹ bá wá fa ọwọ́ rẹ̀ yọkú lẹ́yìn onítọ̀ lójú ọ̀nà pàǹfà ọwọ́ ẹ ní yọkú lẹ́nu lẹ́yìn rẹ̀ tó fi gé wa lẹ́yìn rẹ̀ bá yọ mọ́ wa lọ. sọ̀rọ̀ pé wọ́n máa ń tọ́jú owó tí fi ń gé oúnjẹ ẹ̀yin náà sì ní sọ́wọ́ ẹ̀yin lẹ̀ lẹ́nu rẹ̀. ọ̀ àsọwọ́ mi lẹ̀ ọ̀ àsọwọ́ mi àsọwọ́ mi lẹ̀ sọ̀rọ̀ yìí dẹ́. afa ẹ̀yin bá yọ ṣé àníyàn ti ní pẹ́ fẹ́ yọ lẹ́yìn àbí kí lè fẹ́ yọ ọwọ́ tí ń lẹ́yìn fẹ́ yọ kí wọ́n á lè dájọ́ báyìí. tán ó wà ní sahih bukhari ti muslim ẹnì rúdùlẹ̀ ní ọ̀gbà yẹ́dọ̀rọ̀ jòlè ní ẹnìkan gé ẹnìkan jẹ lọ́wọ́. tọ́ ó wà ní gbìyànjú lọ́wọ́ kí èèyàn máa rẹ́rìn o sọ pé yín kò yìí sí o àwọn sì ti mà nínú àṣà àti sí wa aláwa yorùbá. láwọn míì náà nínú àwọn èèyàn dúdú àti èèyàn funfun náà ó àtẹnìkan bá ń jà tẹnìkan bá fi lè lu eyín sí i àmì kìnnì àmì ọ̀lẹ. lẹ́nu ká pé àtìyàwó rẹ ń jà ẹ má jà o wá tí wọ́n yà wá lẹ́nu kí lè tó kó fi so kò sì ní géèmì kan jẹ kó a pé má jẹjẹ so ń fi oge oge máa ni ìgbà tí wọ́n gbé jẹun bàbá yẹn bá fawọ́ rẹ̀ ọ̀fawọ́ rẹ kó lẹ́nu ẹni tó gé jẹ àti fúnáyà àwọn tiwájú méjì tí máa tóbi hmm, méjèèjì bá yọ. ẹnì kan náà bí sallallahu ó آه إنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين تمسكوا بها وعضوا عليها بالنواجذ النبي صلى الله عليه وسلم ó يدي سنة ممو mímú لا ìlànà àwọn àrólé تسمنا tọ́lọ̀ ti fi mànà táwọn ẹ sì fi eyín páàrì ẹ̀kẹ́ yín dìímú eyín páàrì ẹ̀kẹ́ ni kẹ́ ẹ fi dìímú. nínú àlàyé tá à ń ṣe ń pàdé ìsìnyẹn nípa anábì sọ̀rọ̀ lọ́sílà ní eyín páàrì ẹ̀kẹ́ ni ẹ fi dìímú. torí gbogbo níta bá ti fẹ́ kó rí jágbà mọ́ wa lọ́wọ́ eyín páàrì ẹ̀kẹ́ tó dìímú. torí tẹ bá fi eyín ọ̀kẹ́ dìímú tí wọ́n bá fa kan sínú àti wọ́n bá fa mọ́ yín lọ́dún àyẹ̀rí sunna wo lọ fẹ́ sí láti ojú ayé òkọ́ owó sì ti yíyọ. ẹ àwọn bàbá tó gbé ọmọ bá ti ọlọ́run ti àwọn ọ̀daràn kan wà nù àwọn fámìlì yìí yẹn táwọn ò fẹ́ rí sunna sọ pé àwọn awọ sòkòtò rẹ àwọn bàbá torí pé tí ọ̀ balẹ̀ tí wọ́n sì ń wọlé fa so ó túmọ̀ sí tẹ̀gbọ́n tiwọn làwọn náà ń wọ̀. ẹni bàbá mi sọ pé lájẹ́ yìí ilé tèmi kọ́ ló gbé fún nìkan wa. tó wàá ní kúnlẹ̀ mọ́tò ní dọ̀bálẹ̀. <laughs> yóò bá lọ tó dọ̀bálẹ̀ àti ìbẹ̀lẹ̀ kọ́ wà gbogbo ẹ̀kọ́ lọ́dọ̀ tiwọn bàbá rẹ màmá rẹ wá fẹ́ gba súnà ti òjì látàrí pé kò fẹ́ mọ́ kí ló dé nítorí pé yín ọ̀ka ló ń fi mú ọ̀rọ̀ tí wọ́n bá fa súnà mọ́ ọ̀rọ̀ tí ọ̀bá bọ́ ó lè bọ́ kiri ilé ẹgbọ́ kan lè fi nítorí pé ńgbà wọn gé èèyàn jẹ tó ń gba ọwọ́ rẹ̀ ibi tó náà rẹ̀ sọmi rẹ̀ tí eyín tó ń ti ọ̀fẹ́ lọ́rọ̀ wọ́n tọ bẹ́ẹ̀ náà ni ìwọ ń fẹ́ súnmọ́ ìwọ náà gbọ́ yín dáadáa ó dín yín dáadáa wọn náà kàn rò pé kí súnmọ́ yóò bá ní pé lára ń padà sílẹ̀ ni o àbí òye torí ọwọ́ á fi yín ọ̀kan báyìí bí ẹni tí ń jẹ mí gbàtà bàbá rẹ̀ ń bọ̀ fà tó ń dráàgì tó ń dráàgì àwọn fà ibi tó wà ń ta pọ̀ yàrá kó wò dìmú tó bá dìmú eyín parí ẹ̀kẹ́ ní òfìsí àwọn wọn ń fà wọn ń fà wọn náà ń fà ibi tí wọ́n sì ti dìmú ibi gẹ́ngẹ́rẹ́ ni wọ́n fà á báyìí pé kékeré ni ìwà àti ta ni iye ẹ̀gbọ́n tó bẹ̀ ẹ̀ sí nàbàyọ̀ ọ̀yọ̀ tẹ̀yìntẹ̀yìn ìdí ni tó ṣe pé àwọn òfin súnmọ́ mọ́tà mọ́tà wọn dáàdi fúnlẹ̀ mú lọ ara àti mọ́mì àbẹ́òye sọ̀rọ̀ lọ́ba àwọn kan ló fi mú Ànábì sallallahu alaihi wasallam ní yín párí ẹ̀kẹ́ yín yín párí ẹ̀kẹ́ yẹn ó le púpọ̀ tí máa ń yọ lẹ́nu tí wọ́n bá yọ ogun níjọ́nà torí ó rí i pé ibi tó ti wọ̀ ibi tí ìfẹ́ wà ọkọ̀ dàbí káfù torí ẹ̀ ní àwọn tó ṣe dentist yẹn sọ nínú abala èyí tó ti develop dáadáa nínú medicine wa kò tí ì develop dáadáa ẹ̀rí ní ìfara fẹ́ yọ eyín parí ẹ̀kẹ́hùn àfa wọ́n kàn kó àwọn irinṣẹ́ kalẹ̀ bí ìgbà tá a fẹ́ túmọ̀tò ni. àbẹ́yẹn ti rí rí bóyá tí ẹ ò tí ì yọ lẹ́nu rí ó rí ń jọ yẹn. tó bá tún gbó lábẹ́rẹ́ pé kọ́ mọ́ dùn ọ̀ kó ṣe pé wọ́n kàn yọ bá pé ọ̀yà máa jáde bọ̀ jáde bọ̀ wá bọ̀. ẹ̀rí tí wọ́n mú spanner ìgbà mi plier pinches wọ́n kó gbogbo ẹ̀ kalẹ̀ ẹ mọ̀ mara kò ní dùn yín pọ̀ <laughs> kò ní dùn yín pọ̀ ẹ tí wọ́n fà tí wọ́n fà tí wọ́n fà yí eyín stubborn kò fi dì mọ́ ti ni ń pòwe fún wa ń bẹ̀ so nítorí délé káwa náà ká jẹ́ pé adísúnà wa mú dáadáa ká má dì mú yorùbá lẹ́vù yorùbá lẹ́vù ní sábà díẹ̀ sì mú dáadáa náà yorùbá sì wà nù o ní sábà díẹ̀ sì mú dáadáa àṣà làwọn máa dì mú gidigidi sẹ́ẹ̀ máa wọ́n ní kí a fi yín parí ẹ̀kẹ́ di súnà mú fa ẹni tó bá lò ń ṣe súnà nu yorùbá gan bá ṣe kéré tó èyí ọ̀kan ni ó fi dì mú àṣà ni wọ́n fi yín parí ẹ̀kẹ́ dì mú yorùbá ọmọ bínú fatafata lórí àsòfò àṣà àdánù tí èso ọlọ́run ló ní kó o ṣe tí èso ànábì sallallahu alaihi wasallam tó ẹ péjọ bá tún ṣekú gan ó tún lè fàkóbá fún ọ lọ́dọ̀ Allah yorùbá ó di mú ni pé à ah, ẹ bá yẹ tèmi kọ́ tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa ó kì í tá a gbà wá lọ́dọ̀ ànábì wa ń kọ́ àti bàbá wa bàbá yìí ń sọ́tọ̀ ànábì tó fi ajẹ́ pé táwọn bàbá wọ́n tún pa bàbá lọ́nà kẹ́tọ́ fún ọ torí tọ́lọ́ irọ́ lásán sẹ́yìn irọ́ akọ́lẹ̀ kan ní kàṣà ní òsì wà lìjẹ́nà tánlá sòfò tánlá sàdánù ọlọ́run sọ ànábì sọ ní máa gbéyàn wà rẹ̀ ẹ di súnà mú pẹ̀lú eyín párí ẹ̀kẹ́ yóò sì máa jọ àwàdà lójú ẹlòmíì pé akínníkínní tó bá kú ọ̀rọ̀ sẹ́ǹdì lẹ́tà sáwọn tó bá kú láyé ṣe gbọ́rọ̀ ṣe bá ń gbà tọ́ ni.

sọ̀rọ̀kẹ́ it is all is all under doubt. bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ ńkọ́ ká gbọ́ pé àwọn bàbá yòókù wà bàbá tọ̀ ń bolọ́ wà. ọwọ́ nu ilé balùwẹ̀ ọ̀yọ́ jáde ni. gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe àwàdà ní yorùbá ọmọ ti dọ̀wọ́ ẹ̀kẹ́. òpó nínú ilé sọ pé sáyẹ̀nsì lọ káàbọ̀ ní dèdèrè. kí wọ́n tó bí wọ̀ kó tó bí ọ̀fẹ́ lọ́kàn níbo ni wọ́n wà. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا مبلغ tọ́wọ́ kú sáájú náà ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ it is not to you nítorí ọ̀bọ̀ òsè ni tí ẹni kọ́ lójú tó tọ́lọ̀ ní kò sí wọ́n ní kò di sílẹ̀ mú finish ọ̀wọ́ náà wà nìjẹ́ náà ọwọ́ ọlọ́ọ̀lọ́ wa ṣé n tó kí wọ́n sí. ọlọ́run sọ pé wọ́n kò sọ pé wọ́n alìjẹ́ náà di súnà ànábì mu súnà ànábì kọjá nọ́ńsẹ̀nsì tó wàá máa fi súnà ànábì wí àṣà àwọn bàbá ń kan wọ́n máa fi wí kọ́sítọ́ọ̀mù yẹ̀yẹ́ kan wọ́n máa wá pé tó bá wù ọ́ ló ṣe tó bá wù ọ́ ní ṣe àjẹpọ̀ ìfẹ́ wà àlùjánnà nìyẹn nítorí pé gbogbo ọ̀nà tó gbé wa wà àlùjánnà gbogbo ẹ ti di àfità ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ sì mọ̀ pé gbogbo àwọn sọpá alẹ́ alẹ́ òdodo nì fara wa rẹ̀ nù ara wọn ọ̀rẹ́ náà kọ́ọ̀tù ọ̀rọ̀ omi ara ọrụ ọ̀ràn omi ká tó pé ná tá máa sọ sínú omi nísìn yóò kú abẹ́ òní kú yóò dòkú mbẹ́sẹ̀ tí ó di tó wù wáyé ara wa bọ̀ ọ̀rọ̀ omi iná náà lọ. orí de eléyìí ẹjẹ́ àfi ìyìn parí ẹ̀kẹ́ wa ká fi di súnmọ́ mu ìtumọ̀ táwọn ẹbí ìsúnbọ̀ mi pé wọ́n fi gbà pààrọ̀ gbogbo bó tilẹ̀ wù káwọn ọ̀tọ̀ náà. ọ̀tá ànábì sallallahu alaihi wasallam pé fẹ́ lé ọ̀dìnà síta ànábì wọ́n ó wọ́n tó ibi tó rí rẹ̀ wà nù ibi tó rí rẹ̀ wà nù kìí sì gbogbo ẹni tó wọ́n rí ní sẹ́kọ̀ọ́ sóríire nítorí pé tí ẹni tó fẹ́ mú ọkọ̀ òǹdè oríire tó ń ṣe tọ́ta o kí náà náà nígbà bí àgbàrá ni tí ò ní sọ pé òun ní wọlé onílé ni ò ní gbà eyín parí ẹ̀kẹ́ rẹ ni kò fi di súnà mu kọ́ ọ máa tẹ̀lé èyí tó ní òjìnà sí jìnà sí èyí tó ní kọ́ gbà lódodo gbà lódodo torí ẹ̀ arákùnrin yìí ó fẹ́ yọ ọwọ́ rẹ̀ lẹ́yìn ẹni tó gé jẹ eyín ọ̀kan bá ṣubú dàlẹ́ wọ́n bá kọjá ọdọdọ alábọ muhammad sallallahu alayhi wa sallam alábi ni yàgùbọ ahadukum afa kama yàgùbọ ẹfahal láàdé yẹtọlak alábi sallallahu alayhi wa sallam ó lè ṣe tẹnìkan nínú yìí tí wọ́n máa gé ọmọ ìyá rẹ̀ jẹ ẹbí àkùnrin ti ṣe máa gé ìyá jẹ kò sí nǹkan tó lẹ́tọ̀ọ́ sí láti gbà látàrí eyín rẹ̀ tó dalẹ̀ wọn ò ní gba kọ́bọ̀ ohun tó ju wá òjò rí bíyìn ọba sí ń bẹ̀ mọ́ sótún bí ìyàjọ mọ́ òní bí ìyàjọ mọ́ <laughs> ó túbọ̀ sí pé ẹlòmọ́ mi mọ̀ ọ́kọ́ yìí wọ́n ní tẹ́nìkan kó máa mú wa mímú àbòsí ó sì ń kankan sí wa ní ti àbòsí àá fi gbára wa bẹ́ẹ̀ tó fún wa lọ́rùn gidigidi àti rí ah, pa á léyìí ọ̀pá mi léyìí ọ̀pá mi ọ̀nà wa ni mo fi lè gbọ́ ọrùn mi kúrò lọ́wọ́ ọ̀daràn yìí ẹ̀yin náà ọlọ́run bá fún yín léegun kan ẹ bá mú ọwọ́ rẹ̀ tó fi fún yín lọ́rùn ẹ̀yin náà bá ní ọwọ́ ọ̀hún ẹ̀yin ọrùn yín kọ́kọ́ bọ́ ẹ̀yin ẹ fi bọ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́ba ti pọ̀ ọ̀rọ̀ ọwọ́ daṣẹ́lẹ̀ ṣé ẹ san owó díyà pé ìbá lọ́wọ́ rẹ ọlọ́mọdé torí lójú ọ̀nà àti gba ẹ̀mí nílẹ̀ lọ́wọ́ tiẹ̀ ti rọ́ àdúgbò fọlọ́ òun ló sera rẹ̀ àbí èso ló sera rẹ̀ òun ló sera rẹ̀ tọ ibi tó ti fún yín lọ́rùn ẹ wá gbogbo ọ̀nà láti yọra yín ẹ̀rí ẹ̀yin bá gbé wọn méjèèjì ẹ̀ máa ń tì ẹ máa ń ti sọ ẹ máa ń ti sọ ẹ fi lọ pọ́n lọ mọ́gìrì orí bá fọ́ olùsọ ẹgbẹ́ ẹsẹ̀ nítorí fọ́ tẹ́jẹ̀ tú ẹ bá sọ yín lẹ̀ ṣé ẹ dáràn ẹ dáràn o nítorí wá ń kọ́ lójú rí kọ́ sọ ààrẹ tí wọn náà bá mọ̀ ká sí tòun tí màá ṣe tá a bá ṣe fún wọn náà ní ìjọba ṣe jẹ́ tó gbogbo tó bá ṣe fún ọ lọ lásán ni o wọn ò fi nǹkan kan fẹ́ níbọ̀dì. wọn ò sí nǹkan kan fẹ́nibọ́dì dípò fẹ́nibọ́dì ó àpariwo fẹ́nibọ́dì létí torí gbà fẹ́nibọ́dì náà fún ẹnibọ́dì lọ́rùn wọn <laughs> rò pé ẹnibọ́dì ò rí gbà fẹ́nibọ́dì náà wà wọ́nà láti gba ara rẹ̀ lọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ tó o kọ́ sí nǹkan ọjọ́ bó ṣe jẹ́. tọ́ <laughs> ẹ mọ̀ pé eh, irú rẹ lè ṣẹlẹ̀ púpọ̀ yorùbá lẹ́vù fọ́nà yorùbá yìí tó nìkan bá sálámà èyí ti dẹni tí máa tilẹ̀kùn yorùbá ó ti fọ ségi ọ̀rọ̀ látọ̀run àmọ́ tilẹ̀kùn márì sílẹ̀ bàbá sàlámù àlékún ó ti ó ti kó lulẹ̀ lẹ́yìn ọ̀bá fi ayé mílẹ̀ sẹ́yìn lẹ̀kùn ó ti kó ó ti kàn yín lọ́kíá pékin. kó tó sàlámù àlékún délẹ̀ ó ti gbọ́n yàrá sàlámù ẹ̀rọ fún òsì ní ipò sàlámù dára á sàlámù àlékún. wọ́n máa kú bí odò ni. fún àbọ̀dún ní. a Islam ọgbà bẹ́ẹ̀ ọ sàlámù láti ta kódà kó fi ké sísílẹ̀ ọ̀rẹ́lẹ̀kúnlẹ̀ tọ́ba sálámà tán tọ́wọ́ abèrè ṣé kí n wọlé. bàtà sálámà táwọn gà wọ́n lè bí ọlọ́run ìpìtà náà àlẹ́ lọ́lẹ́kùn. nígbà tó sọ pé ṣé kí n wọlé. ó ní sọ pé mi ò torí kò fẹ́ẹ́ ṣe ń dènà. tọ́jà pọ̀ rẹ̀ kẹ́ fi bọ́ọ̀lù. ṣé kí n wọlé wọlé kọ́ wọlé. ọ̀sán méjì. àwọn àmọ̀ wò pé ẹ̀ torí ká mọ́ gbà sọ́nù lọ́sùn máa pẹ̀lú ẹ̀ ló tajà àbí ìrìn tó ìlú wọn bá máa pè òun ló fẹ́ wá. sí máa ń pè tó wọn gbà tó wọn gbà àlejò láti yẹn ò gbà àlejò kó o bí ìrìn. òun bá tó wọn pọ̀ ju wọn wá rẹ̀ bẹ́ẹ̀ ni lásìkò ní fẹ́ padà wá tó máa tó bá di bàbá rẹ̀. wọ́n wọlé èdè síta ń bẹ̀rù wọ́n wọlé síta ń bẹ̀rù báyọ̀ níbi pé a ní ra tó fi wá lọ sílé àbọ̀ mi sọ́mọ́. Ṣé mo sọ́mọ́? Ṣé ìròyìn ní ìgbà tó máa ń wọlé ní ọjọ́ ìdílé? Ṣé mo máa ń wọlé ní ọjọ́ ìgbà tó máa ń wọlé? Ṣé mo sọ́mọ́? àbá lọ́wọ́ amókè tó bá lẹ̀ mọ́. òkú tó lẹ̀ mọ́ yìí báyìí fọ̀tọ̀kọ́ ta àyìnà lọ́ba fọ́ lójú. ìyẹn mi yọkùn náà àlẹ́ ìtẹ̀jù náà anábì lọ́sẹ̀. ìtọ́jú wa lójú rí. tọ́jú wọlé rárá lé kínní kan. sọ jẹ́jẹ́jẹ́jẹ́ nílé wà nílé rẹ̀ kí ni wọ́n fẹ́ pọ̀ ń yọjú wò ẹ̀rí ẹlòmíì yóò máa wá ihò tó wà lára lẹ̀kùn kánú kó fàfà wọnú lé nítorí tó ń lọ. agbọ̀rọ̀ máa yọjú wọnú lé lé tí ò ti bẹ̀rù pé kọ́lọ̀ wọn máa fọ́ lójú. lọ́pọ̀lọpọ̀ gbà mí ó burú jù báyẹn lọ àwùjọ Yorùbá àti láwùjọ èèyàn dúdú generally àwọn ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé á lọ mọ̀ọ́mọ̀ máa wá bi tí ẹnìkan bá ti ń wẹ̀. wọ́n mọ̀ á yọ dúró obìnrin olóbìnrin. subhanallah àjàjà ẹ mọ̀ pé láfíríkà náà pọ̀lọpọ̀lọ ọ̀hún fọ́yà ni fún ọ̀rá yìí fúnra wọn àwọn ilé ìwẹ̀ tó yẹ pé páànù kálí ni wọ́n fi ṣe ní ilé ìwé àwọn rẹfújí tó ẹ pé tó máa ń fi páànù kálí o aṣọ lẹ́tù ta tó sì bu ẹnu lẹ̀kùn. ẹ bá sọ atẹ́gùn máa gbé báyìí rẹ̀ nfa so ẹni tí ń wọ àwọn kan àwọn atófẹ́yàwó mọ́fẹ́yàwó àwọn bùnmọ́nìyè àwọn wà tí wọ́n sọ pé afẹ́fí ah! ah! ó ti ti pàdé la ilaha illallah wàláhi mùsíbà mùsíbà ẹlòmíì ni màmá lọ sí ẹ̀bá léwọ̀ ó kọ́ ó ń fẹ́ tọ̀. kọ́mọ wa yọjú kọ́mọ wa bi tí páànù bá ti lò kọ́mọ wa yọjú o. ọlọ́mọba ṣe tóbi ń bá lọ rí wọn. irú ìgbálẹ̀ tó tó bá yí dáadáa. mo pe wọ tó yí dáadáa ọkàn rọ amúlọnù ẹyin ju rẹ ni ọmọ ẹyin ọmọ ẹyin mo pé so kẹyìn ju yọ torí pé wá islam rọ́bì torí ṣe wọn ò ní gbà kó ṣe sọmọ rẹ ò ní kẹ́nìkan ṣe síyàwó rẹ ò ó ní fẹ́ kó fi lọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí ló dé wọ́n yóò fẹ́yàwó ni. níṣẹ́ nìkan máa sọ pé fọ́tọ́ pípọ́kọ̀ wọ́n wò di òun tí ọba wò di rẹ̀ di ta ni ọba tó wò. ṣé ẹ mọ̀ pé àwọn kan náà ń pè lọ́dàrán ní ìsinyìí o ọkọ rẹ tó wá fẹ́ ọ tó wá ń bẹ síbèrè nu. nítorí pé ìsáhùn fẹ́ dínà gbogbo àwọn aráàlú yẹn nì bó ṣe ní kó fẹ́yàwó ó ní kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó ó ní ká lè tilẹ̀kùn gbogbo àwọn nǹkan wọ̀nyí nì torí ẹ̀ ní kí ká sọ ẹyin ju wa o nínú àdéhùn kan anábì sallallahu alayhi wa ó ní innama ju'ila al-istidhanu min ajli al-basar ọlọ́run ọba ọ̀sọ́ pé kí ẹ máa gbà yọ̀ǹda kẹtù wọlé ọlé àfi nítorí ẹyin ju yín kẹ mọ pàdánù ẹyin ju yín nítorí tó bá ń já wọlé àwọn èèyàn à àwọn lè má ṣẹ̀ṣẹ̀ máa wá ìgbálẹ̀ wọ́n lè má ṣẹ̀ṣẹ̀ máa wá abẹ́rẹ́ tó kìbọn ní ẹyin ju rẹ ẹlòmíì kan lè ka drop of acid kọ́ kẹsẹ̀ lẹ́yìn ju kẹ́kẹ́ bọ́ọ̀nù bẹ́ẹ̀ ni ọgbọ́ngbà tí ẹnìkan bí anabi sallallahu alaihi wasallam wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé wọ́n kàn mọ́ ẹni ká má já wọlé lọ bá àwọn obìnrin ká má já wọlé lọ bá àwọn obìnrin tó bá jẹ́ màmá wa ń kọ́ anábìnrin tó fẹ́ rí màmá rẹ̀ ń rò ní. àwọn tó bí wa fáfẹ́ rí ń rò ní. torí di eléyìí anábì sallallahu alaihi wasallam ní tí wọ́n bá yọjú wọlé ńlé tí wọ́n bá mú nǹkan kan tá kì í bọ̀ ọ̀rọ̀ ìdíkà ojú ọ̀bàjẹ́ ó ń tì ọ̀ ìtọ́jú yẹn wá ojú rẹ̀ rí. tọ́ nínú ìgbàwá mi anábì sọlọ́lá àìsàn mi mo ní pọ́lá àárín ibẹ̀ ìtẹ́ kọ́ọ̀mù ìbàrá ìrè ẹ̀dínlẹ́yìn ẹnikẹ́ni tó bá yọjú ilé àwọn èèyàn kan láì gbà wọn bá wọn. fàfọ́kọ̀ òwò àyìnà tí wọ́n tara bẹ́ẹ̀ fọ́ lẹ́yìn jù ọlọ́dún yẹn tẹ̀lé huwọ́lá tó sọ́ọ́sì kò ní gbowó ẹyin jù yẹn o wọ́n sì ní gbẹ̀sán lọ́dọ̀ ẹni bọ́dì torí tí èèyàn bá ti pẹ́ ojú òun yọpọ̀ tí wọ́n bá mú lọ́kọ́ èlò lọ́gbà sòwúrò náà lọ́gbà kánú èèyàn jẹ́ bó ṣe jẹ́ ó sì zìnà ó ti wọn mú Bukhari àti Muslim ẹni mọ̀rọ̀ jùlọ ní tọ̀là fi juḥrin fi bá fi xujrin fi báwọ̀dì xujrin nàbí sallallahu alayhi wa sallam bí kẹ́ ẹnìkan yọjú wo àwọn yàrá kan àwọn yàrá àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam. فقام إليه بمسقص عليه صلى الله عليه وسلم هو أما إن السنسك ففي الدنيا وجعل يختله ليطعنه عليه صلى الله عليه وسلم أبدا سنسك láti bá a fi wíkíní táwọn ọmọ ọmọ fi ya sáìpò kọ́mpáàtì nǹkankan yẹn anábì wa ń tu wọ́n fẹ́ kí bọ́ wọ́n fẹ́ fi dín ẹ̀yìn dín ẹ̀ anábì tó kọ́ alẹ́ kọ́ lọ́ fẹ́ practice by kọ́ máa ń lérò pé tọ́lá lómi òkúkú gbọ́n ọmọ ìgbà abúlé anábì sílẹ̀ kọ́ bá kó fẹ́ sọ bẹ́ẹ̀ fún ọ̀daràn wọ́n yọjú wọlé kí ló fẹ́ rí kí ló fẹ́ rí wọ́n pè ọ́ ní wọ́n yóò invited. ọ̀fẹ́ wò déńdì tójúkójú bá fọ tó burú ni ó sì lè máa ro ẹ ẹ rí mi tí a rí ọ ṣàlàyé ẹ olówó ìdí kan ni o ló bá ojú bá ní kọ́ fọ́ bẹ́ẹ̀ ni tó wọ̀ mí tó wọ̀ mí gbogbo àwọn tó wà wájú rẹ̀ sì dilẹ̀ máa wò wọn ẹ ojú ti lọ tó torí di eléyìí. وذهب إلى القوم لهذه الحكومة وإلى الذي قبلها أو إياه فذهب إلى القول بهذه الحكومة وإلى التي قبلها فقهاء الحديث أرأي أتيت àti tó síwájú òun náà ni àwọn olùmọ̀ nípa hadith anybody tó bá ti fẹ́ yọjú wọlé ilé kó ṣe kí ni kó fọ ojú rẹ̀ bí wọn tó sọ bẹ́ẹ̀ ni imaamu ahmed àti imaamu shafi'i wọlé bí kọlùbí ha abu hanifa tó wà malik abu hanifa àti malik wọn ni rárá amadu afọ lójú yálẹ̀ ìtì àdéhùn wà very clear so ibẹ̀ láti máa mọ̀ pé ọ̀rọ̀ tẹ́nìkan sọ fi déédéé àbí kò fi déédéé tá a bá ti rádìsì tọ́dà di eléyìí tó ká má fọ lójú ká fọ ra lórí o tó a jẹ́ pé àdìsì ká fọ ká fọ lójú nìkan la sì rí nìsí orí kíládùn àwọn náà dé lórí kí anybody tó bá yọjú wọlé lé abẹ́ yọjú wọlé lẹ́nu níbi tí ò ti yẹ kó yọjú wò tó bá fi nǹkan gún ọ lẹ́yìn tó báyìí tẹ́ lọ bọ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ tọ́ eléyìí ló jẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ àwọn. Ànábì sallallahu alayhi wa sallam ó ti rọba ó ti rà ọjọ́ ti lọ ọjọ́ ti lọ so ebi la dùn lónìí ó ti láti kíyèsí àwọn ìdájọ́ ilé ìta àkọ́kọ́ Ànábì sallallahu alayhi wa sallam tó dáńbé ìdájọ́ Ànábì lórí ẹni tó bá kàyàn lẹ́yìn pé wọ́n kàn án ẹ̀yìn tiẹ̀ náà ìdájọ́ sallallahu alayhi wa sallam ọlọ́run pé ẹni tó bá gbìyànjẹ́ tí eyín rẹ̀ bá wọ́ dànù lójú ọ̀nà pa fẹ́ yọ ọwọ́ wa kú lẹ́nu rẹ̀ ọwọ́ dànù fún mi kò ní kọ́bọ̀ gbà. Ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa pẹ́nikẹ́ni tó bá ń yọjú wọlé ńlé ìdájọ́ rẹ̀ ní káfí káfí kíni káfí gun lẹ́yìn ojú kálukú fún mi. ẹ máa gbàgbé o torí pé ọ̀tọ̀ ní ká gbẹ́kọ̀ ọ̀tọ̀ ní ká lò ká lò. ẹ mú gbàgbé pé Nàìjíríà tá a wà yìí bẹ́ẹ̀ lo sẹ̀rí ẹ̀sìn islam bẹ́ẹ̀. so tí wọ́n bá wá kí nǹkan bọ̀yàn lẹ́yìn ojú tó mẹ́yìn ojú rẹ̀ dànù tó di pé òrí wọn mọ́ tí àwọn kéjọ́ táwọn bá fẹjọ́ sùn wọ́n lọ fọ́ ọmọ ìyá àwọn lójú ni ó sọ pé ọmọ ìyá àwọn yọjú o ilé rẹ̀ kọ́lá tẹ bá sọ wájú adájọ́ ta yé pé yíyọjú òwánú nínú làwọn náà wá kí nǹkan bọ̀ lójú bá ẹ wà á rí nǹkan mìíràn lè tuntun ẹ wà á fọ lójú kò burú ẹ kọ́kọ́ lọ sí oṣù mẹ́ta àti sí àṣekára sọ̀rọ̀ káwọn ọmọ òfin ọlọ́run ọba kankan torí ẹ̀ á ti mọ̀ pé òfin ọlọ́run ọba nìyẹn ṣùgbọ́n tí báwọn aláwùjọ ibi tí wọ́n ti lò òfin ọlọ́run tó ẹ ṣe nǹkan tí yóò padà tún mú kí ẹ kó bára yín lọ́nà mi torí pé ọmọ ń pàtó lọ nítorí ẹ ṣe fúnlẹ̀ ti gbọ́ yẹn ṣùgbọ́n àwùjọ tẹ̀yìn wà wọ́n lo sẹ̀rí àbẹ̀ bí ilẹ̀ tí a lè sè. kò burú pípé irú ẹni tí ẹ bá ká má bà ẹ mọ̀ rẹ̀ tẹ́fù wa mú ní ojú ibi tí ń yọjú àbí wa so bọ́jẹ́ atakurubúsú bí ata àjọsìn lẹ́wọ̀n àgbàsílẹ̀ ìjùmọ̀ òkú wa ká sì mọ̀ pé ẹni tó bá fi gba tabọ́jú ńkọ́ kò fífọ̀ kàbalẹ̀ fún ma. ọ̀pọ̀ wa mọ lẹ́yìn náà tó sọ̀rọ̀ pé ìpadà rójú ń lò àmọ́ yọ gbà. tó bá lẹ̀ da tasó lójú bí kíbi tẹ́ bá kiri ń ṣàlà ẹ̀jà rè gbígbà wò di mọ̀mọ́tọ́ àmì lẹ́nu. ìwọ you foolish you kiri kà ẹ̀yin ṣe jẹ́ pé atánìkan lọ dà sí lójú àárò pátá náà lórí tó mo rò pé torí àwọn olófin kan ti ń gáìdì wọn tó ọlọ agbárí lásán agbárí lásán wọn kàn máa bàbá ṣe máa ṣe lásẹ̀ńbìlì wọn agbárí náà ni tó òfin ṣẹ̀ríyà òun ti wà kò sí nǹkan kankan tó lè rí mú wá tó tuntun tó àmọ́ gbà tó yẹ pé kò sáyè náà náà máa gbé kí ni ṣẹ̀ríyà sọ ń pa nǹkan báyìí kí lọ́kàn fẹ́ máa dára ẹ̀ láàmú ìwé ṣe gbèrè ìṣòro àkótó gbégbèsè alákọ̀ọ́kọ́ abẹ́lé nǹkan mẹ́ bí ṣe gbégbèsè àkótó ṣètò alákọ̀ọ́kọ́ hmm. ó yà bí ẹni tó lọ́ọ́ darí sí bitcoin kò béèrè kí ni ìdájọ́ ìṣòro à bitcoin wọ́n á ní ẹjọ́ kí ni ìdájọ́ pé owó tá a bá rí ń bitcoin ká fi kọ́ mọ́ṣáláṣí ẹgbọ́rọ̀ the first step lọ́kọ̀ọ́kọ́ mọ̀ wájú títí first step bá da gbogbo ń tọ́ bá wà lẹ́yìn rẹ̀ náà nǹkan yóò da first step ọ̀dá gbogbo tó wá lẹ́yìn rẹ̀ ńkọ́ kò ní í dáa ọlọ́run kò tún ọ̀sẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank wọ́n á ní ìṣòro tẹ́lẹ̀ pé ẹni tí ó sọ pé ó ti kú ìjà wọ́n bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ tí wọ́n káàkiri pé ẹnìkan báyìí ló sọ̀rọ̀ òun báyìí báyìí báyìí lẹ́yìn ikú rẹ̀ tó ń ba ẹtìtẹ́sán lórí náà lò ikú mi ìbámu tó ń ba. nàìjíríà náà ti lò náà ti títí ọba sì jẹ́ pé ti kó ń bẹ̀ pẹ̀lú pé sọ pé òun ti fi jàn tí ò kó ń bẹ̀. ọlọ́run sì ń sọ̀rọ̀ rẹ̀ láìda torí àwọn sọ pé nínú òfin ọlọ́run ká sọ̀rọ̀ lẹ́yìn ìgbà nínú àwọn ńlá ńlá náà fi wé jíjẹ ẹran ọmọ ìyá kò sì sẹ́ni tó pé ẹ̀yin ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn ẹni tí ó wá sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá ẹ wá lọ bá ẹ wá tọrọ dáríjì lọ́dọ̀ rẹ̀ pé ẹ sọ̀rọ̀ rẹ̀ láì dá báyìí báyìí báyìí báyìí báyìí ó fi lọ́n forí jìn ìwọ tó ló forí jẹ ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá tó ọmọ tí ń ṣe láì dá tó fi wá sọ pé forí jìn mọ́jọ́ jẹ́ pé àìdá mi wọn náà mọ́ á ṣe lẹ́yìn tiẹ̀ nítorí ní ìsìtú ọlọ́ba bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ ká láìda kí ló ń ṣe wọ́n sọ̀rọ̀ rẹ̀ láìda ìwọ ti forí jìn tí wọn náà tún padà lọ bá pé mi náà máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda forí jìn mi náà a ọgọ́ yẹn ọgọ́ yẹn èyí ó sì rí pé ilé ayé ń bì sàṣeyàn ní ṣubú sí àṣìṣe wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda wọ́n máa bọ́ ọtọ́ nípa forí jìn àwọn tó o bá fi lè sọ pé o foríjì wọn àbí o foríjì wọn o ti fún ọ nífẹ̀ẹ́ sí iṣẹ́ tó ń fún ọ sí ni pé ọmọ wa gbé rìpọ́ọ̀tù kà àti lágbàgbà máa ń sọ̀rọ̀ mi lẹ́yìn láì dání ọmọ olórí bó pẹ̀sì mọ́wọ́ nǹkan fóònù lọ́wọ́ kọ́ máa ṣe bẹ́ẹ̀ sí kọ́ni olóò ti ń sọ̀rọ̀ mi lẹ́yìn láì dá ti tọ́dún mẹ́ta gbogbo etí ọ̀ sọ ti ṣé ọ̀ sọ̀rọ̀ rẹ̀ dáadáa torí ẹ̀ ó bẹ́tà ká sọ ẹnu wa torí pé àlùjánnà ta fẹ́ wọ̀ yẹn kò easy o kò easy nínú tó sì tètè kó báyọ̀ mọ́ra àlùjánnà wọ̀ ó náà ń sọ̀rọ̀ ọmọlàkejì láì dá mímọ pẹ̀gàn ọ̀nbẹ́nu bàbá ńlọ ọ́bstákù tí ó kọ dínà táwọn èèyàn rà àlùjánnà wọ̀ kó lọ́n dá kọ́kọ́ sànù wa náà. gbogbo yẹn náà ni àmọ́ ọmọ kìí nǹkan bá yẹn ju ọmọdé torí pé àwọn ọmọdé yẹn àwọn ò tí ì mọ nǹkan kódà lábẹ́ òfin ọlọ́run ọmọdé bá jẹ́ pọ̀ ńlọ dáràn wọn ní sìn kankan fún ọ̀ràn ń bẹ gan dókítà àgbàlagbà ọmọdé bá dá ọmọdé yẹn ọkọ̀ dínà kí á gbẹ̀sán. sọyàn bẹ̀sì bẹ̀sì káà kọ́ máa ń yọjú wọlé kí lọ́mọ tó fẹ́ sí. àní ìsìn bọ́yọ̀ máa ń ké ọmọ ìyọjú pọ̀ mi ìwo ní kéw. tó bá rí i pé òun gbóhùn kan tí ọ̀nà mà nínú ilé yọ yọjú nígbà nọ́mà gan yọ torí pé ọmọdé lòun bá ti ṣe máa ojuwa ojú wa nítorí kálọ̀mí níwájú ló ń lé ó lè rán sí bí ìgbà tó ń ṣe exercise àbẹ́ ìwádìí rẹ̀ pẹ́ẹ́kẹ́ yóò ṣe bí ẹni tó rù kù wọ́n á gborí sọ́nà bí ẹsẹ̀ ó ṣe bí ìgbà tó ń exercise ń ṣe ń yọjú olóńlé ni ó lè jẹ́ pé kọ́tìn ni wọ́n ta sí ẹnu ọ̀nà ilé wọn but kọ́tìn yẹn ó bó ń fò so ní sọ wá yọ ọdún gbogbo nílé ní wò so ká lọ sọ̀rọ̀ àwọn o láyé ìsìn pẹ̀sẹ̀ ìdìgbà tó bá yọjú olóore ọ̀nà táyà fi ń wo àṣírí aláṣírí pọ̀ ni nínú rẹ̀ wọ́n ṣe àwọn àwo ojú kan tó yẹ kó máa ń bọ́ gbogbo ẹni tí wọ́n wò wájú wọn sí wòwò ni. gbogbo abáṣe lọ́wọ́ sọ dáadéé wọ́n kàn máa wo òwò kálukú wa ni. tọ́lọ̀ bá ti ní ká dárí ẹ̀ mà á ẹ̀ káwọn èèyàn kú lẹ́kọ̀ọ́. so àwọn sẹ́nu pé tẹkinọ́lọ́jì yẹn ó bí àwọn tó da ó bí àwọn tí ò da. tó inú rẹ̀ ní eléyìí wọ́n bẹ̀ fọ́ kúrò lára ẹni tó bá ti fi wò ni. àwùjọ bìlà sọ̀rọ̀ àwọn pẹ́lẹ́ yìí kọjá à ń yọjú à ń yọjú wọ́n tá a bá mọ̀ pé wọ́n lórí ẹ̀ á ọ̀pọ̀ gba ìbáwí gidi ẹ sì mọ̀ pé the so called civilization láyé ìsìn ìfi ẹranko lọ́pọ̀ ń bẹ̀ o torí ní sọ́ra sọ̀rọ̀ àwọn ọ̀làjú àwọn tó bá ti ń bọ́ òwò yìí náà ni àbí kí ni civilization náà ìwọ́wọ́ ni ẹ bá sọ́dọ̀ civilization òyìnbó dáadáa bá lọ lóyìnbó nítorí pé civilization náà ni kò wà naked kò rìn hòhò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tiwa náà gbogbo tí ọ̀dà tó burú ni wọ́n gbà lọ́dọ̀ ìbò wọ́n fi ìtọ́ da lẹ̀. àwọn kan ní ìfẹ́ wọn fa wàhálà kan lọ́rin bẹ́ẹ̀ wípé wọ́n fẹ́ jíjó hòhò lẹ́yìn shoprite torí tọ́lọ̀. ẹ dákun sódìgbà tá a bá wá sẹ́yìn máa bí tìtọ́ bá wà wọ̀ ni. báwọn kò yìí ní ìlàsọ táwọn wọ̀ ni tí ọ̀rọ̀ àjọkọ̀ àtìyàwó. tí ó bá jẹ́ kó àti àwọn ní kò sí òhò láàrin wọn tí àpọ́nlé wá nípa ọmọ rìn òhò níṣìí tí èèyàn bá láti ibi tí ń lọ sí ibi junction bẹ́ẹ̀ lásán tí ó wẹ̀ wò fáàdì òde àbá máa sá máa sá láti wò nítorí ìgbà àwọn mẹ́rin ọ̀rọ̀ àwọn òwò àtìyàwó tó fi níyì tó kẹ́ tilẹ̀kùn ni tó bá bọ́ ìyàwó kan sọ pé kí ló ń ṣe ní wa ọkọ wọn náà dádì wọn náà mo rò pé yé sèf níyàwó náà ló ṣe oríire òpó mi wọn ló lé padà. ó túmọ̀ sí pé bí gbogbo nǹkan ṣe dùn o ká máa a máa rìn òhò máa sọ tí gbogbo ọ̀hún nítorí kọ́ńkàn sọ stand up sit down iná lọ sọ di kin nonsense lọ́wọ́ àfi ọmọlúwàbí lẹ̀ ọ̀rọ̀ ọmọ mi ọmọkùnrin yóò sì gbé sòkòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ dì ó gé sẹ́ẹ̀tì pàǹtì adúpẹ́ fọlọ́n kó o síbẹ̀ lẹ́yìn òtẹ́ wa ti máa síbẹ̀ kẹ́ jáwọ́ ń bọ̀ nípasẹ̀ wọ́n dáràn wọ́n dáràn ìwé rọ́ọ̀wù lọ́wọ́ akọ́tọ́fẹ́ sọ́ọ́ dára kú ìwé rọ́ọ̀ irú wọn àwọn ọmọ olóògbé tí paasi máa ti bẹ́ẹ̀ àwọn olóògbé tí paasi gan làwọn ọmọbìnrin tí wọ́n yọ ọmú ta tí wọ́n yọ dìta bẹ́ẹ̀ ni torí pé wò pé by that àwọn títà lè máa ṣe kíni wọ́n lè máa paasi òun láwọn ọmọbìnrin ìwọ ọkùnrin tún ti jẹ́ wọ́n lè máa tún àwùjọ wá sí subhanaka allahumma wa bihamdik ashhadu